iṣẹ́ wo ni mo gbé fún nínú ilé yìí ju wípé kó dáná fún mi lọ. ṣé ọkọ ṣé ṣé ọkọ ṣe sọ ọjọ ṣe máa pa ẹsẹ. Mommy, oh, there's something I need to share it with. I need some stuff too. you screaming? Olórí láyò gómìnà wá sí matrimonial wọ̀ wá. Ó ń bèèrè lọ́mi why am I screaming? So what? I'm tired. Mo dẹ̀ lè kúrò nínú ilé ìfún ẹ. Ah. Yóò ń ború tiẹ̀ báyìí, ajá lásán lásán. Ah, ah, and right now tí mo ṣe ń sọ fún ẹ yìí delete number ìyàwó mi lórí fóònù. you love my friend o love her rárá àtọ. ok mi ò jẹ mọ́. òde mo fara burúkú balẹ̀ náà kí ló máa ń ṣe ẹ̀gàn lọ́tẹ̀ mini god wẹ̀ ọlọ́run kí ló ní jíjẹ. that's why i love him so much. mo fẹ́ kó jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá jẹ́ ká work your marriage wa. ojú mi yóò pọ̀ náà. ilé yóò pọ̀. ó pọ̀ bíbí. ilé ilé Samina new track new track new boy new boy.